We'll go. french student mi ò mọ nǹkan tó ń fi french sọ díẹ̀ díẹ̀ mọ̀ mọ̀ ń bẹ̀ mo ti wà lórí láì ṣàtúnṣe mo fẹ́ pé I want to quickly do this one for Mohbad uh, good evening everybody kí ni wọ́n sọ. ẹ jọ ẹ bá wa ṣí ètò government uh, and uh, Nigerian senior uh, advocate kọ́ ni yes. You see the people who also kill Mohbad who are the rich people who are part of the people who kill Mohbad they are also part of the people disturbing my page we are still going to talk page mi ò lè ṣe gbé lọ. the matter will remind mo ti gbọ́ ni mi ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ kí ni mo ti fẹ́ pè remind me okay my tomorrow another week <clears throat> so <laughs> the killer of Mohbad want those who are involved in killing of Mohbad you know for a long time I don't just talk every day every day like that they are part of people who are destroying my page like this we are calling this one we are calling Nigeria senior advocate dàbí kí ló orúkọ wọn náà kí ló máa ń jẹ́ bá mi kọjú ẹ̀ síbi kí n máa kà fúnra mi okay senior advocate of Nigeria SAN attorney general. Uh, attorney general kọ síbi mo fẹ́ máa wo, because mo lè tún fẹ́ ní láti pè é you understand me eh, senior advocate of Nigeria SANS attorney general federal attorney general and attorney general of the states the head of them pátápátá and Nigeria governments I always call our daddy the president Paul Ahmed okay uh -huh. so because I know in the beginning of this issue I call him and I call the mother of the nation as well. That is the wife. And right now it's time for us to talk about if you know those of you you you that you are involved in Mohbad in Mohbad's case. You believe that Auto is no longer talking. You want to purposely do my page like this. We are still going to talk, oh, and I know you cannot block the account of those people power on my page Okay? You are going to pay for all the killing, all the evil atrocity you have done. If you like, go and buy. You are gbogbo owó tẹ náà. Majority of you, if they should do investigation, if Nigeria should do it. Mm, no. Anthony Jeda Mokoko Febaso, let us go straight to the point before I Asari King. Please, Nigeria, I mean, senior advocate of Nigeria, I notice that a lot of people, they've been suing Mubas' father, embarrassing and disturbing, not embarrassing this time around, oppressing and terrorizing him. The people that kill Mohbad are part of the people terrorizing Mohbad's father. And this is not, a lot of people now join, they join to know they study law because they want to support their criminal, their, their, the crime of their family. Okay? Now, because some people have money, they use, and I know purposely and deliberately because that man was being disturbed and, what is that? Okay, okay, okay. So, being disturbed because he's the one that actually wants justice for his son. They're using this just to curb him, to bring him down, to shut, shut up his mouth. Anthony General, for the lawyers a lot of Nigerians lawyers, sorry to say this, they back evil. They are criminals as well. And some of them, we expect them to behave better and to do better more than what they are doing. Supporting, terrorizing, this is a work, this is what they are doing right now to that man. They are terrorizing him because he's the one saying the truth because actually he won the secret of the killers Those people who came about to be exposed, and that's why they are doing that to him. They say they sue him for some money. They do this for him. They do this for him. They molest him. They terrorizing him. That's not good. Nigerian government ẹjọ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹ̀yin one power ẹ torí Ọlọ́run má jẹ́ kan tún pa mọ́ nìyẹn because I know àwọn èèyàn tó ṣe iṣẹ́ burúkú yìí you know them and they don't want the secret to be open and if they do this and destroy the man again wọn ò ní fi ojú rẹ wo ìjọba yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín if they do that again and destroy this man authoritatively indirectly directly they are going to nobody in the whole heaven under this heaven will look good will be looking at that government our present government with good eyes and that's why we are calling today Attorney General of Police Nigerian Senior Advocate of Nigeria SANS eh ẹ sir please for God's sake we don't know your name like now please google the name for me maybe I will know the name maybe the google will bring it yeah the google should bring the name of the the uh, the senior advocate of Nigeria right now they are ọ̀gá so maybe we should kukuma write it there or we another day so I will even write it down I will be calling attention of that because all these lawyers in Nigeria they are just using the law before anything they say sue Even the criminals are suing right people. The criminals are suing Mohbad's father. Now they said before that Mohbad is the father is the one that killed his son. He want to inherit his property. The boy died and they embalmed him before they called the father. And a lot of people already present in that place before the Mohbad's father was there. And nothing been done. Those people are not being sued. The killer of Mumba, they are working freely. Even those people accordingly, they said they have is system. The killing was being taken away. And now, those people that are supposed to be sued and be arrested, they are now suing Mumba's father. This is terrorism. And we say no to terrorists. No, I'm talking about the old general, the general. The Nigeria you have one. He didn't bring it out. No okay i will get it and if anybody know the name of the olórí gbogbo wọn the attorney general of the whole federation of nigeria they should tell me and let us know although maybe one day my name be because i don't know i don't study law and i hate lawyers i can't deceive you i hate them because not all of them some some of them they behave like a principality they behave rulers of they are like rulers of darkness they cause a lot of problems. in fact tẹ́ bá lọ wo àwọn lawyers kan dáadáa you know that they are behind the problem that is all happening in some country because they want ẹjọ́ wọ́n fẹ́ kí wọ́n máa rẹ́jọ́ ṣe so they also some of them read my lips some of them also are criminals I've said this before lawyers lawyer lawyer tó máa lọ sí heaven kékeré ni majority go of majority of them will go to fire. you see all these days I'm not talking about when I listen to one shot today that they sue Baba Mubad already again and that some people because they just have access to something and they say you don't need to blackmail when even when Mohbad's father is not mentioning their name oh this have been coming too much in the side of Nigeria they are closing people's mouths they are destroying people's speech they kill the boy the, the, the man the man's son which is one of the celebrity of Nigeria and some people are behind it and they are covering people, protecting the killers, and they are harassing the father, the father that have lost his son. Now, the father, they are contributing coins, little, excuse me, little, little money to that man, where the son also have a lot of money that have been generating since he died. They don't want to give him justice. They don't want him to ask for anything. What type of, what type of nonsense is that? What type of country? I don't want to accuse my country for it, but this has been the a, a system of my country, Nigeria. Please, they should leave that man alone. He need justice. He said he need simple things, DNA, and whatever tó bá Because already the son is dead already, they killed the son already. They should just grant him. They should let him know. And a lot of people that we even people we we, we respected Now they are disappointing everybody simply because people are rich, people that in power, people that are their carcass, they are the one behind the case. I mean, they are the one that committed this. People now shut up. It's not the money alone. Those of you doing the case of mobile, it's not money alone that these people are stopping for. They are stopping for some things people they respect because they don't want some certain people to be disgraced in society. And they are busy doing evil. And then that's why we pray this year that all the people doing evil calling themselves good person in our society may almighty god expose them and disgrace them openly and all the people that kill bad, and if they refuse to give justice all of you that is thirty mere fún justice that judge tó bá ní wọn ní fún ẹ fi èpè wọn kẹ ṣe èpè day seven days just all of them call dẹ̀ jẹ́ open days and leave them for god and see what god is going to do for them. somebody uh, he said they all things see baba yẹn notice if you dey grant him they, they grant him I eh, mean interview when he granted interview and then they were going after him whatever he said because they want him to shut up my platform now systematically they shut up my platform they stopping everybody but you know what you cannot go scot you cannot hide it for God you cannot hide it for God you may cover your sin and nobody will know you cannot hide it for God you cannot hide it for God gbogbo yín tẹ́ bá ní ọwọ́ ní ikú Mohbad tẹ́ẹ̀dẹ̀ ní wọn ní gba justice ọmọ yín náà ní go and write it down ọmọ yín kò ní dàgbà ní ìtí ìgbàgbé lórí ẹ o mi lè má máa sọ lẹ́ẹ̀kọ̀kan torí pé àwọn èèyàn à ń retí because ọ̀rọ̀ bá ti wà ní court bẹ́ẹ̀ yẹn we don't want to just have máa wòran ẹ má fún wọn justice ẹ pé dé wọn máa ṣe fún yín ọmọ yín wọ̀nyẹn àtẹni tó yọ kíndìnrín tẹ máa rò pé fẹ́ fi power yẹn ọmọ ọkùnrin yẹn ìgbà tí orí orí Facebook wọ́n lẹ́nìkan fún mọ́tò mọ́tò tó ń fún ti bàjẹ́ ọmọ ẹ̀ tó bá fẹ́ ra ni mo sì nínú owó tọmọ ẹ̀ ti pa lẹ́yìn tó kú àtìgbà tó wà láyé ó lè ra ni mo sì nínú ẹ̀ wọn ò mà fún lówó yẹn àwọn èèyàn mà ló ń dá kọ́bọ̀kọ́bọ̀ fún nínú kọ́bọ̀kọ́bọ̀ yẹn náà ẹ̀ tún fẹ́ gba ẹ̀mí ẹ̀ lé lórí ẹ̀ nílé jẹ́ sọ kò nílé ẹ̀ nílé go scoffrey ọlọ́ọ̀ ilé ìdìbò people may cover you politicians may cover you your position may want to cover you you may want to buy everybody with your money the almighty God cannot be bribed and he will show you you will see you will see that God ọlọ́run kì í ṣe ọba ìkà you are doing that they are doing that purposely and deliberately to Baba Mohbad they want to shut up his mouth if you shut up everybody you destroy everybody's platform you cannot shut up him because he's his son okay olóni ọmọ ẹ why you guys why you after him why david sora di ọlọ́run you are not God why you want to you kill the son and she want to kill him you cannot kill him you see ẹjọ́ bàbá wa bọ́lá bàbá wa bọ́lá ahmed tinubu àti ìyálò ẹ̀yà ìyá nàìjíríà that's ẹ̀yà eh, bàbá wa aṣáájú bọ́lá ahmed tinubu that's senator olúrẹ̀mí tinubu do you know what a ti pè yín èmi bọ́lá fọláṣadé nígbà tí kéèsì bẹ̀rẹ̀ pé ẹ bá wa dá sí o àti president ẹ bá wa dá sí o torí wọ́n ti pa irọ́ mọ́ ìjọba yín tó bá dẹ̀ tún cover gbogbo kiri sílẹ̀ ṣe ni máa parọ́ kì í ṣe pé ìjọba yín gan-an máa parọ́ mọ́ tó bá parọ́ mọ́ ìjọba nobody after ìjọba yẹn ti lọ nobody to be query tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tí ìjọba àgbáyé lè query wọ́n á query gbogbo ìjọba ni ṣùgbọ́n eléyìí wọ́n fún parọ́ mọ́ yín personally òun sọ pé nobody must be covered okay wọ́n wọ́n point finger by. ọlọ́run lẹ́nu màrí gbọ́ but later when ìgbà tán wá rí pé àṣírí fẹ́ túbà now they want to they want to shut up everybody because they now see that ibi tí wọ́n rò sí kì í ṣe ibi tí ọ̀nà tán bójú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ dádì mi president Bọ́lá Ahmed Tinubu lára àwọn nǹkan tí èmi fi ọwọ́ Ọlọ́run gbáyà fún ni pé we are going to have justice wọn ò ní fọwọ́ gbà àwọn mẹ̀kúnnù àti àwọn èèyàn tó ń bèèrè pé wọn ò jẹ́yàn wọn ò ní máa fọwọ́ gbà wọn lójú kan lè pọ́n máa lọ ghost coffee ẹ ti sọ ní bìgínì pé kán jẹ́ kí the poor breeds àwọn èèyàn yìí kówó nàìjíríà wọn ṣoríṣiríṣi àsọ pé wọ́n ṣe kó wọ́n tó máa fi owó yẹn náà wọ́n máa lọ máa fi pa àwọn èèyàn ni láti tún máa fi bá yé àwọn citizens jẹ́ tí gbogbo nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí ó jẹ́ pé kò ẹ̀hún míì kò kò ní kan ọwọ́ kò ní kan ẹsẹ̀ ẹlòmíì tó tó tó ṣe kíni ọ̀tọ̀ lẹ́ni tó máa point sí ẹjọ́ sà dear your excellency sà ẹjọ́ gbogbo sùn yẹn náà mo ṣe pé Anthony General I mean the host the senior that's they should warn all these lawyers these criminal because when you go and check the lawyers papa you will know that even the àwọn bandits àwọn terrorists they have lawyers yes They have lawyers. They have people who defended that they are lawyers. So be careful. Nigeria, when I'm talking, I'm doing things for Nigeria to be better. You know, I never related to to Baba Mubad. I never collect penny. All of them doing blogging on social media. They get their money to shut up some people's mouth. They get their money. Penny, she didn't come here about platform tí mo tún máa jẹ́ kí n fi rówó hàn jẹ́ kí they want to destroy it so i'm still talking not that I've, i collected money or i know the person but people should just get right should just do things right for once and baba Mohbad you know and also sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ torí wọ́n sọ pé àwọn ibi be told ń bẹ̀rù kán má bàa lọ pa yín sọ́nà wọn I tell you one àti ẹ̀yù one ò lè pa yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ti di egungun ẹja àti egungun tó so mú ajá lọ́rùn kò lè ṣe é jẹ kò lè ṣe níta bá béèrè fún náà ni wọ́n máa ṣe létà ẹni lọ́ọ̀yà tó bá di kókó dìde the one lawyer single lawyer tó bá mọ ìwé kọ tó lè sú èèyàn àwọn agbẹjọ́rò tọ̀run náà wà tán wà níbẹ̀ tán máa wọnú àwọn agbẹjọ́rò kan tán máa disgrace wọn wọ́n máa wọnú àwọn tó lágbára jù nínú ayé tán dẹ̀ máa disgrace wọn so agbẹjọ́rò táyé wà agbẹjọ́rò tọ̀run náà wà ṣé wọ́n sọ pé wọ́n mọ ìwé kọ wọ́n lè sú èèyàn because they believe that they want to read law crime crime no fẹ́ máa practice nínú system come and terrorize Nigeria government ẹ má ẹ má sùn Nigeria government ẹ má sùn Nigeria government ẹ má sùn àwọn terrorists wọ́n wà ní every department káàkiri if you don't know ní Nigeria yẹn terrorist is not operating in one place like hmm, let me just tell you the dream I have two days ago and he repeated himself yesterday because when I have a dream tí o bá repeat ara ẹ twice I know it's confirmation you understand me I prayed about it but they are telling me there's some area you know Nigeria try o Nigeria invested so much in security for security to be for for Nigeria to have security but because the criminal are too much in the area in some area that you never believe that criminal can generate from they are generating from there so it's now making Nigeria to to, I mean to feel I mean like it's now frustrating the effort of the system like they spend money yes in every every department of Nigeria they spend money they spend a lot of money but a lot of people generating criminal from one area or the other hmm, ẹ má fojú pa àwọn lọ́yà rẹ̀ bẹ́ẹ̀ ni those lawyers some lawyers are the behind problem that is happening in some country because they want to be having they want to be relevant because they want to be going to court they want to be having torí ẹ̀ mo people that be reading law these days in Nigeria maybe you should reduce them if you are thousand if you are two thousand before you should reduce them reduce them to five hundred every time tó bá ti jẹ́ pé every year o people that you want to be a lawyer you want lawyer in this country but okay o the people that you are going to accept as a lawyer in the country okay you should minimize them when they are getting too much and when lawyer will be looking for places trouble in the order to go to court to be relevant to have something to do you understand me they are getting too much and ẹjọ́ yẹn oríṣiríṣi and that's why you see a lot of people also dey send higher assassin to kill each other to kill people You know, look at Baba Mohbad now because some people has money and they be sue They sue him. Kí ló They sue him again despite they kill his son. They sue him. To me, is a taboo. And to be, if you want to be sincere and be kind, is a taboo also. Because the man lost his son and the son is gone forever they deny him from many things and it's the one that is he said he won because of many accusations? what he asked for okay it's not embarrassment what he asked for if they ask me for it anybody if if, they should have asked any woman you should be bold and proud of your DNA that you want to do your DNA if you love your husband wọ́n wá ètò máa fi gbé ọmọ àlè ló máa lọ gbé fún ọkọ ẹ mi ò sọ pé gbé ọmọ àlè but nǹkan tó béèrè fún kò ṣe nǹkan tó wà harmful it's not things that is that can that is deadly people who have do, done deadly things in society they are working freely nobody even sue them what about things is that the lawyers should go and pepe o the lawyers that are suing every time suing wrong wrong things simply because they are lawyer and they be telling you because you are lawyer o oh, you have to be doing this o ti o ó ti o ìjọba should cop them now or else they will destroy this the whole they will destroy and the criminal will continue because anybody they sue unlawfully some people be looking at them they be assassinating themselves secretly Oh, they should be they should cop them because this suing the father of Mumbai after killing his child is not good they said the the will it doesn't qualify it doesn't entitle to anything In ọmọ ẹ fi sílẹ̀ pé all the will was being written on the baby i'm not saying the baby i don't hate baby but at the same time nobody should use ọmọ ìkókó to rob or to fraud or to kill other people even um, Mohbad is a new young boy also he's a young boy if they don't kill him even if he, he's they said he doesn't have a, a good relationship with his father who told you that he has a good relationship with his father and he's above 18 before he left home So in abroad also when you are 18, if you want to live on your own, you can do so. So what is it? And when he was young, he take care of him with all little way and with what he can do, what he can afford. Some of these people, parents, they use their children for ritual. He never do that. Some of these wicked soul, they use many things for sorry, it, you know, to destroy their children. He never do so. He tried his best. And now today, why you deny him from all his rights? He said he need just DNA. Let him be the baby. The, you said the baby belongs to his son and his son is dead and he's now the grandpa. If the grandpa of my baby, the father of my baby, the father not the grandpa, ask me to do DNA, what I do is There's nothing bad about that. And if it's not the... But they are trying to defend that DNA because they actually want to use that to steal. And that stealing by trick is not good in society. Ah, it's not good. Let us say let's not say no to bad thing the the even this government i'm telling uh, if it's just crime eh that they can even fight in our system little just fight forty percent of it then everybody will be relieved for some years and if anybody that come again to stay and take the mm, the, the pattern of that one again they fight little even if it's one percent they fight out of the remaining one also we are getting there But when the people just believe I'm connected, I'm rich, my people are this, and this one I can do anything, and I go scot so, free, that the country go nowhere. God, the country go nowhere. Hmm. So, ẹjọ́ sá o dádì wa ẹjọ́ o wọ́n ṣe ń harassment yẹn that's terrorism that's why we say that terrorism is everywhere in that Nigeria àwọn tó máa lọ síbì kan tó máa lọ blast gbogbo èèyàn sọnù àwọn ọ̀tọ̀ nìyẹn àwọn tó máa lọ kidnap àwọn èèyàn few people tó máa gbé wọn lọ tó máa bẹ̀rẹ̀ sí sọ pé tètè tó máa pa wọn àti tó máa ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni àwọn tó máa wá àwọn èèyàn tó máa pa tó máa fẹ́ jẹ wọn wẹ̀ tó máa jẹnu wọn tó máa fẹ́ràn wọn ṣe tutù tó máa fi ṣògùn ọ̀tọ̀ ni àwọn yẹn ọ̀tọ̀ ni àwọn èèyàn tó máa sọ pé wọ́n kàwé o witches and wizards educated witches and wizards then àwọn èèyàn náà tún wà tó máa sọ pé o àwọn lọ́ọ̀yà làwọn o tó máa terrorize àwọn èèyàn tó máa pressurize ẹni yẹn tí máa fi kú there's another one àwọn kan tó wá wà ní orílẹ̀-èdè náà tó máa tó sọ pé cortisone làwọn o ẹni táwọn bá ti fẹ́ lò kán lọ rí mọ́lẹ̀ láyé àwọn náà tún wà ń bẹ́ yẹn a ò ẹjọ́ sáà dádì ẹ jẹ́ ká wá nǹkan ṣe ti iná ṣe fún bàbá yìí iná gudo a lot of them a lot of stations a lot of TV stations they are trying to dodge this man they don't want this man to speak to say anything again after they are not giving him money they don't want him to talk they just want to demoralize him they want to kill him please Attorney General of Nigeria's Attorney General senior attorney general ẹ̀yin la pè ó olórí gbogbo wọn ẹ bá pe àwọn criminal lawyer sí don't be surprised ní ọ̀tọ̀ bọ́lá bá ti sọ̀rọ̀ <laughs> go and write it down you know i didn't mention people name now but i'm telling you out of lawyer in nigeria we have even percentage of them the way the activities they are doing in nigeria right now percentage of them they are into terrorism also they know even some of them they know ter they know terrorists they know a lot of people who are killing they when people saying hey, people supporting people Killing, You know, you know what? Human rights, um, those, those human rights lawyers, okay? They will tell you, don't lie. Those, I mean, government lawyers, when they want to hire them, they tell you, the lawyers, you don't lie to them. Because they will go to the court and tell the court, okay, oh, your, àwọn bóyá client òun he said he's actually, you know, he just said he's guilty and they, they will just plead for forgiveness you understand me they for for for confession like that they pardon them if they want to send them like ten years they give them like three years or two years because they confess it but these days they want to turn the criminal to the uh, complainer they want to turn their complainer to accuse ah ah it's not good it's not good it's not it's not a good thing The criminal now, they are pampering them. Those one, they are going up and down on the Facebook, on everywhere. And before anything, they send letter. Before anything, they send letter. Before anything, they send letter. When ṣe send letter náà wá even ń jọyìn Just for you not to speak Don't forget the fẹ́ People, this is not good. Tí lọ́yà bá ti pọ̀jù ń gbòòrò tó kàn wá miss. They are looking for miss. Everybody want to be relevant. Everybody want to have money. Everybody want to build out. They want so they want ẹjọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn dáná máa fi ṣe experiment wọ̀nyẹn those experiments is killing people how will that man be feeling four hundred million ńgbà tó ra mọ́tò àlòkù fún àbí kò ní dáa fún lọ́ọ̀yà tó sùn ẹ̀ ni abẹ́rẹ́ ṣòfò ni tọmọtọmọ ẹbẹ́ ṣorí burúkú ni àtàwọn tó ń fún yín lọ́wọ́ tó máa ní kẹ́ lọ ṣe báyìí this is what we are going to do now want to do now want to do now stop your forkery leave that man alone you kill his son already enough is enough of your bullshit I say no to killing and terrorism. What you are doing to harassing terrorists and anybody that involved in that killing, that doing power like this, check them up. They are terrorists. They are also Nigerian government police. Don't look at them with common eyes. I'm not, don't look at them with favor eyes. They are terrorists also. Everybody, the Nigerian government, the police, the soldier, everybody that are good citizens of Nigeria should say no to killing and terrorism. Simple as that. Anybody to back, pa tó lọ́wọ́ tẹ wá to come. bẹ̀ a terrorist is a part of people who, you know they are the part of people who are feeding the terrorist tán fún wọn lóúnjẹ tán lè máa fẹ́ pa àwọn innocent and nobody bá dẹ̀ ṣe tán lẹ́ẹ̀bá tún ṣe Hey, lórí igi ẹjọ́ dádì mi president Bola Ahmed Tinubu at the air house àti rep gbogbo yín ẹjọ́ sá don't let us support this bad thing it's getting too much now it's rampant in our society. Some people now, they just go and study law just to go and be defending and say they are lawyer. Any lawyer that mess up, any lawyer that mess up, that misbehave, that cover things that are, that does that do things that don't need to be done, like changing people's will or putting crime uh, criminal brain, although they they read criminal crime, because but they should they saw crime in their brain that they should be committing crime. They don't. I don't think so. Reading crime, studying crime, even when you are supporting you know that this person is a criminal and you support the person you don't need to be placing into the government I mean into the you know turning good to bad Bible said Isaiah chapter 5 verse 20 said woe to that man that will see good and call it bad see evil and call it good okay Nigeria general attorney general please these lawyers all these lawyers behaving like a, a terrorist in the society should be called terrorizing people now they be àwọn èèyàn mo tún rẹ́nìkan náà tó ń sọ̀rọ̀ lánàá àwọn ló jẹ̀bi o and they be sending letter just for you not to have peace for that person to ronúkú níbo lẹ fẹ́ kó ti rí four hundred million bó ti yẹ pé wọ́n ì máa dànù bọ̀ tí ń gbà yẹ kọ́ ì máa kọ́kọ́ fi dẹ́rùbà ẹ máa dẹ̀jẹ̀ kó máa lọ court káyẹ̀ kó lè shut up ẹnu ẹ̀ kò ní dáa fún lọ́yà tó sú ẹ̀yìn kò ní dáa fún yín ẹ̀rí jẹ̀rẹ̀ ọmọ ọmọ tí náà máa kú mọ́ yín lójú bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ọmọ yẹn tó tún á ń dààmú bàbá ẹ̀ ọmọ yín gan ò ní pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ right it read my list. bó ṣe máa jẹ́ fún yín náà ọ̀run máa sáyẹ̀nsì gbà. so dòdìdọ́ lọ́yà ẹ má wo Nigeria police lọ́yà tó bá ti commit crime arrest them lọ́yà to go to go to go to jail as well lọ́yà Nigeria na no going to jail even their criminal lọ́yà practice evil lọ́yà doing terrorism lọ́yà <laughs> animal dey put on code lọ́yà doing bad thing also lawyers are they They should be sentenced also as they sentence others. I mean, as they present, they should be sentenced. Anybody that does evil should be sentenced. Simple as that. Nobody should be about the. Tó bá jẹ́ pé wọ́n ti ń fi gbogbo wọn náà, oníkálukú, any department of evil, kò ń ṣe gáràjì nìkan ní ìwà, kò ń ṣe inú ṣọ́ọ̀ṣì nìkan, kò ń ṣe inú babaláwo nìkan, àwọn lawyers I want educated witches and wizards. Bad people. Why are why, Why are they suing him just for him to shut up? The man they kill his son and everybody, some musician, they are there, a lot of people are there. They are not querying some people because they have money. And they be saying that in this Nigeria, when you don't have money, you don't you are not connected, you don't have people, you cannot be you cannot they will kill you for fun. Secondary nìyẹn. Ẹjọ́ mo ti sọ pé a country, at any ní government ìgbóhùn tó yàtọ̀ bẹ́ẹ̀ ni mo sọ ìtọ́lọ́run bá mi sọ ni mo sọ yẹn ìgbóhùn tó yàtọ̀ tí ò bá yàtọ̀ ẹni tó bá ní kó má yàtọ̀ lóò máa pa wọ́n sọnù láìpẹ́ ọjọ́ ẹni tó bá ní kó yàtọ̀ kí kọ́ńtì yẹn yàtọ̀ ó ní màá ṣe kò sí wọ́n ṣe lè wọ́n ṣe lè rí pé wíìkì tó ní i will strengthen them i will be with them because ẹ ti di ẹ ti di ass ẹ ti di àáké lọ́wọ́ ọlọ́run tí àáké yẹn ò lè bọ́ sódò kan mọ́ mu jáde Why can they be uh, suing him every day? For what? After killing his son. Everything about his son, they want to know. And they say, okay, even if you are not giving him money, out of whatever he left, the son left, I mean, did you know he has right to ask? Why do you want to shut up his mouth, you criminals? Lawyer are going to go, go to jail this time. This tenure before four years, lawyer, if you are not misbehaving, if you don't be, be careful, you go to jail because you, believe that you're a lawyer, you cannot be jailed, you cannot be accused, you cannot be this and that. Do you are you are you are you Hmm. You, you are you trained to be to just be vomiting and be creating evil to the system? I'm going for now. Attorney General of Police. I'm sorry my voice go rise like that, but something need to be done, especially about Mohbad's case and Nigeria government ẹjọ́ o màmá Olúrẹ̀mí Tinubu a ti pè yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí o wọ́n ń fìyà jẹ máa yẹn kí ló dé wọ́n fìyà jẹ máa yẹn lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ni wọ́n ti pa ọmọ ẹ̀ tán wọ́n tún wá ṣe ṣé ẹnìkan ẹnìkan ẹnìkan tóbi ju gbogbo ìjọba Nàìjíríà lọ ni I mean ṣé ẹnìkan tóbi ju gbogbo Nàìjíríà lọ ni some criminal are just there they just be doing things as if nothing can be done they will use money on the media they will use money on everywhere and the righteous people they will be making them frustrating them tormenting them that's the sign of terrorism also somebody kill wọn ò fẹ́ kí wọ́n rí wọn kí wọ́n fi yàtọ̀ sáwọn tó máa lọ ju mọ́ọ̀mù sáwọn nìkan tó máa sá lọ náà tó máa sọ pé nokosẹ́ni tó lè rí wọn ìyẹ̀dẹ̀ wọn máa ṣe hide and seek. I saw this now. They say, and somebody called into the that the priest uh, said, uh, uh, the, Baba Mohbad have no right to be calling out Baba Mubad said if they kill him, oh, so so so and so but but they been pressurize it. He has something. He has right also to talk. As mo all of you that you want to be just be lying that way, eh, Baba Mohbad you eh, he doesn't have any right. What do you mean? He has is is is the father of his son and he's close to the wife also. They are close before. And they don't say that eh, everything oh, he just shut up his mouth. Ah, uh, ah, that's it. Don't call Nigeria lawless. There's law, but you breaking it. And when you are, when you know law, you should not break law. If you actually know what you are doing, as a law lawyer, you should not break law. You should not take law into your hand. You should not take it because you are taking the country for granted, and then you are calling the whole country a fool. No, you are not being the law. Being a lawyer doesn't mean you should be. You should be just be doing things, taking things for granted. Are you sure you know what you're doing? That man have been tortured enough. They say the man do too much. He's still talking. It's his son. Wọ́n ṣépè, ẹni kan má ṣépè. Wọ́n ní kó lọ ṣe DNA test. Kí ló wà nínú ẹ̀rọ? Wunmi go and do the DNA test just for peace of reign, for you to have your freedom. What is it? The father said, go and do it because because of the way your husband died ni. Tó bá jẹ́ pé jọjọ wà nínú mọ́tò tẹ l'accident To wá ku ìwọ àti ọmọ yẹn wọn ò ní béèrè lọ́wọ́ go and do the DNA test if you are driving on your motion on the motion and your car have a crash and the Mohbad Mohbad died the way he died now nobody will tell you oh they have both accident and the lost saved this child and the wife so nobody will accuse you but you you are not it's not like that the case the reverse is the case now just for the safety of yourself and the baby and the future reference of that baby. I've said it to you many times that, you know, I don't want anything to happen to the baby. Do the DNA test. It's not the Baba that's going to kill the baby. I'm not saying Baba going to kill the baby, but to protect. But I see some of you also just saying that you love the boy. You don't love him. You just love the money. You just want to use the baby, innocent baby, to claim all the wealth. All the, all the wealth. It's not the Baba is not even saying that okay you know said eh, even at all at all they said okay his baby is not the it's not for even Mohbad eh, he's not ready to claim anybody no no no no don't do that that's stealing my child I don't like that leave baba that baba alone let him talk it you know instead of him to be quiet because let him just talk there's no harm in that Toba that dẹ̀ sorrow. Toba here bá yàtọ̀ sí nǹkan tó Then let the, the court hold it against him in future. Not that you be suing him that hey, eh, eh, he's trying to blackmail, this one blackmail, this one blackmail. And the people, uh, the real job, you cannot do it and just to sue, just to caution people, step people down, shut up people's mouth. Leave them. Leave them, jare. There are small time now you'll be pointing hand to the government that the government are thief, that the bad government you have. You have bad citizens, bad lawyers bad everybody bad kí ló dé everything now they be saying na government o look at this one supporting government the citizens also are ẹburu ẹbú ògiri ní kínní. if you know you you you kill you cannot come out and and and tell the whole world that you kill stop killing but this one you have killed already is going to be exposed okay if you like destroy my page destroy my page olórí burúkú nìyí ẹ máa wò pé destroy my page your life bẹ́ẹ̀ ṣe máa kéré kéré kéré kéré ẹ lè máa ṣọ́ra o ẹ lè máa tóbi o ẹ lè máa ga o ẹ lè máa lówó gan o ẹ lè máa ṣiṣẹ́ kẹ́ máa ta o kẹ́ máa rówó bẹ́ẹ̀ ṣe máa kéré kéré kéré kéré kéré tẹ́ máa kéré kú nìyẹn. you will learn all of you you will learn in that way ẹ̀yin tẹ́ máa sọ pé àyẹ̀wò you will learn in that way if you are, are you not learning that way now are you not leave baba Mubad, baba Mubad. don't back don't back down and let me tell you baba Mubad, you are in the midst of the enemy also they have sent a lot of people to pretend to you like a friend but they are enemy giving information telling you at times shut up don't talk hey don't go to this place they tell you don't go there because they know that when you go there okay huh, tó bá lè lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ náà ó lè lọ o. IGP mo respect yín o ṣẹ́gbẹ́ tóògùn àbí kí lorúkọ yín sà mo respect yín sà àwọn ọlọ́pàá alágbọ̀n wọ́n sọ pé wọ́n ń ṣe wèé gan o wọ́n náà yàtọ̀ sí ọlọ́pàá Nàìjíríà o ṣe ni wọ́n ń lò wọ́n láti máa ṣe yàmàyàmà o wọ́n sọ bẹ́ẹ̀ all these things wọ́n kàn lè sọ pé bóyá order from kinní kan order from kinní kan they are systematically corrupting and just destroying the system ni and kékeré tó bá ti ń kẹ́kọ̀ọ́ àrókò tó wọn bá kẹ́kọ̀ọ́ láti kékeré abọ́ ló máa ń gbà wọn ló jẹ́ gbogbo ògbóró dàrú ẹ̀ everybody should cop their own area ọlọ́pàá tó bá ti ṣe bí wèrè kí wèrè ṣe attorney general náà láti pa general ẹni tó bá ti ṣe bí òsìn nínú àwọn lọ́ọ̀yà wọn yẹn they should go to jail also káwọn èèyàn máa bá wọn yí àwọn lọ́ọ̀yà náà do you know let me tell you something A lot of lawyers are criminal, especially in that Nigeria. A lot of lawyers. Read my lips. me lè jẹ́ kọ́ ọmọ mi ṣe lawyer. me like A lot of lawyers are criminals. They easily tó bá fún lọ́yà kan lówó àbí tó bá fẹ́ lọ́yà máa ń gba property èèyàn gan lọ́yà even kill people at time owner their own clients wọ́n dẹ̀ gba ìyàwó ẹ̀ torí pé wọ́n ti rí pé bóyá wọ́n kọ orúkọ ẹni yẹn kọ wíìlì tó pọ̀ ní orúkọ ìyàwó ẹ̀ àbí kó má tiẹ̀ kọ́ gan wọ́n á jọ a ti rí fíìmù lóríṣiríṣi tó ti ṣẹlẹ̀ tó ti ṣe yín mẹ́yẹn tó yẹ pé lọ́ọ̀yà á tún wà nínú òun àti ìyàwó ẹni yẹn wọ́n á jọjọ pàdánù mi ì sọ pé lọ́ọ̀yà Mohbad ló pa ìmọ̀ ẹ̀ but oríṣiríṣi la ti rí so ìdán lóríta mẹ́ta ní Nàìjíríà yẹn so everybody should tidy up their own area the soldiers should tidy up their they should take eh, àwọn èèpo nínú àlìkámọ̀ ọlọ́pàá kó yọ èpò kó nínú àlìkámọ̀ àwọn lọ́yà ṣù yọ èpò kó nínú àlìkámọ̀ even ní house ní rep ní senate lè ṣù yọ èpò kó nínú àlìkámọ̀ ẹni tó bá ṣe impeach kí àwọn èèyàn kó tó bá ti ṣe wèrè kó dá dúró mínísítà tó bá sí wọn kó jọ́ dànù bí ṣìgá èyí tó bá sọ pé orí òun yí tó sọ pé ọmọ máa take nǹkan for granted bí wọ́n ṣe ṣe yàn kó jọ́ gbogbo wọn ẹni tó bá sọ pé ọmọ ajókòó síbi kan máa pa àwọn èèyàn ọmọ máa ba orí ẹ̀jẹ̀ kan máa lè máa sọ pé ìjọba yẹn ò dá kan máa lè máa pé nàìjíríà ní country kan máa kà wọ́n mọ́ terrorist country bí wọ́n gbogbo wọn tó bá ti mọ̀ wọ́n kó kó kó spray wọn dànù simple as that any problem you don't you don't destroy will destroy you I tell you any problem you don't destroy it will eventually destroy you how can somebody's son be killed and then he ask for just being simple thing you cannot do that for him and if the boy was killed to the level that they, they, they don't even want to call him they embalm him before he get there they tell him to carry the body and they already make hole wọn náà ti die? ihò sí i ẹ tún sọ ńjọ́ yẹn pé ẹ mo gbọ́ níbi kan pé bàbá Mohbad ló ta kídìnrín yẹn fóun ló ta ókè ó tún wá lóun fẹ́ justice nsìn tó bá jẹ́ òun lòun ta nǹkan kan àbó òun lòun ṣe nǹkan kan kíjọba dẹ̀ ṣe kódẹ̀ grant interview ẹ tún ní kó ṣó tọ̀pù ẹ̀yin lẹ́ ń sọ tiyẹn dẹ̀ ní defenders tó ń sọ̀rọ̀ káàkiri that's wickedness ẹ jẹ́ má sọ pé kẹ́nìbọ̀ má sọ pé tó pé òun jọ lọ́ọ̀yà ẹ má máa gbé lẹ́tà òṣì kiri torí pé ẹ ti ní stamp orí burúkú kan tí àwọn tí àwọn lọ́ọ̀yà tí kìíní ti fún yín Then nobody should be using that uh, lawyer. Lawyer, a lot of lawyers are terrorists also in Nigeria. Nigeria government, read, go and check it. You will know later. You know later that some of lawyer in Nigeria, they are part of evil people who sponsor war against the country. <laughs> You know what ní mean? rí yẹn níbi ìsàlẹ̀ lọ́hùn yẹn níbi ìsàlẹ̀ the security of ìsàlẹ̀ lọ́hùn wọ́n fi ìlú yẹn wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà wọ̀n wọ́n ní wọ́n ná owó gan fún security but àwọn ibì kan wọ́n gbà tó yẹ pé wọ́n mọ̀ọ́mọ̀ gbé security ibẹ̀ lọlẹ̀ ni they allow the security of that area eh? láwọn certain area kan nísàlẹ̀ lọ́hùn wọ́n jẹ́ kí security ẹ̀ lọlẹ̀ báyìí ni so wọ́n wá jẹ́ kí fẹ́ǹsì ẹ̀ bọ́n ṣe fi wọ̀n mí ní ọlọ́ngbọ́n bible èmi ò ní ìdè èwo ni àbíṣẹ́ mo gbowó mbẹ̀ nígbà mi ìkúkú gbowó wọ́n mọ̀ wọ́n pé jọ̀kànjọ̀kàn ó máa dowó fún mi ẹni bá dúró sọ́nà gbogbo àwọn gòláyà àti ìdòdó tì mí ọlọ́run bá mi yọ wọ́n kúrò á bá mi gbé wọn ṣubú á bá mi tà á bá mi jòkó lórí wọn. they purposely deliberately security bẹ̀ wọ́n gbé wálẹ̀ so that people can i can see that people from other other neighboring they could wọ́n lè lọ́rùn báyìí wọ́n máa rí ilé wọ́n dẹ̀ lè gba fẹ́ǹsì ẹ̀ wọ́n wọlé wọ́n ṣe fi wọ̀n mí ni o wọ́n sọ fún mi wọ́n fi wọ̀n mí pé in fact wọ́n ṣe fẹ́ǹsì nàìjíríà láti protect orílẹ̀-èdè yẹn ìyẹn mi pé wọ́n ná owó sí orí defence wa for us to be protected but still here not protected wọ́n mọ̀ mọ̀ gbé àwọn àdúgbò kan àbí kì í ṣe àdúgbò tí mo mí pé àwọn some part of the country kan gbé security ẹ̀ wálẹ̀ báyìí mo rí pé ó díẹ̀ tó yẹ kó lọ sókè mo rí pé wọ́n gbé wálẹ̀ so that people could see through they if not to come in they can come in yẹ ti understand bẹ́ẹ̀ yẹn ibi tó yẹ kí security yẹn kó lọ sókè mo wá rí pé ó wálẹ̀ àwọn ti bìkan dẹ̀ wà lókè so ibi tó wà lókè yẹn ibi tí àwọn èèyàn ń gbà wọlé níbi tó lọlẹ̀ the Lord show it to me I saw it twice and when I tell you something God show something to me it's e for confirmation <laughs> I don't just want to mi ò fẹ́ máa break many things because mo bá rí ìgbìmọ̀ nǹkan tó yẹn bá rí gbà mí ló máa ń sọ torí pé torí àwọn èèyàn míì wà náà tó yẹ pé ọlọ́gbọ́n la máa pè wọ́n bó ti kà ní majority ọ̀rọ̀ yẹn máa yé wọn tó bá ti sọ pé wọ́n ó ti ti rí wọn majority of that time i mean most of the time tá a máa ń sọ̀rọ̀ yẹn náà tó ń bí àwọn èèyàn náà tó fi máa ń gbógun tiwa nìyẹn the truth is too hot for them they are not ready to buy it and àwa gan ò ta òtítọ́ fún àwọn èèyàn ìka olódodo nìkan ló máa ń ra òdodo kò sẹ́ni tó ìka ènìyàn ò kí ń ra òdodo irọ́ náà máa wá náà máa fẹ́ pọ́n léwé káàkiri and we are nothing but standing on the truth and we say no to killing and we say no to bush and terrorism. when I came to my house, I mean, when I, I started talking on this Facebook, I tidy up my home. I start from my home. I start from myself. I start from people around me. I'm still tomorrow, I still talk about myself, talk about what happened to me. Because èèyàn kì í fẹsẹ̀ lẹ́kùn máa palàpalàpà. Àwọn lawyers yẹn, they don't face their life, they don't do the right thing, they don't even see the wickedness they tó máa ń I remember the case of um, Sotí Tóbilẹ̀ let me use this as a sample that time because I'm the one part of the person tó ṣe tí mo ṣe kéèsì Sotí Tóbilẹ̀ and it caused me serious trouble and that's why ìjọba tó lọ yẹn mi hate one because most of the time náà tíjà bá fẹ́ wà nígboro màmá sọ pé káwọn èèyàn cool down kan calm down toró máa ń yà mí lẹ́nu pé ṣé èèyàn lè wà níjọba kó dẹ̀ máa gbógun ti ara bọ̀ tí wọ́n ló possible ṣó ti yé mẹ́yẹn I see I started a long time that I've been saying no to terrorism and killing so that time eh, I see what the lawyers what they did and they give com commandment and from there, you know I mean they order them they order them to do something like us ti dàgbà bashing sorry, money yẹn wọ́n yoshi one means ṣì wà ní míì speak fún àwọn èèyàn mm-hmm. wọ́n ní àwọn èèyàn ṣì wà ní ọgbà ẹ̀wọ̀n meanwhile wọn Jackie, jẹ́ region wọn ò réyàn lọ́wọ́ wọn wọn ò gbéyàn o wọn ò gbé ọmọ yẹn àwọn kọ́ ló according to the politician ló jà ń bẹ̀yẹ̀ wọ́n kàn rí pé wọ́n fẹ́ ṣò wọ́n fẹ́ dàbẹ̀ yẹn rúṣẹ̀ tí wọ́n sàn system tó fẹ́ lò nígbà yẹn ó ti yé bẹ́ẹ̀ wọ́n ṣe sọ because ní gbogbo àyẹn people do talk to me àwọn lọ́yà wọ́n ṣe a lot of things I don't want to go deeper into it lawyers they go they do many things like a like a letter like like a bí memo kan tó lẹ́tà kan tó jáde tó sọ pé gbà yẹn o maybe irọ́ àbòtọ́ wọ́n náà rọ́mọ ní but wọ́n ní lẹ́tà yẹn jáde wọ́n náà sọ pé wọ́n rí ọmọ ní Àbújá pé ńgbà tó dẹ̀ rọmọ làbújá Anthony General of Ondo State ńgbà yẹn ó dúró koko sórí ọ̀rọ̀ yìí Anthony General sọ pé wọ́n ṣe sọ o ó sọ pé wọ́n máa ṣe ẹjọ́ yẹn náà pé wọ́n máa kọ́kọ́ dá wọn lẹ́jọ́ létà wọ́n á ṣẹ̀wá máa wọn á lọ máa investigate yẹn wọn investigate kankan mọ́ láti gbà yẹn ẹ mọ̀ kó sọ pé investigation ṣì ń lọ bọ̀ tó wọ́n gbúdọ̀ sáré ṣe kíni ṣe judgement yẹn kó sentence gbogbo pa kábákábákábá kan rán wọn lọ sẹ́wọ̀n kó tó lọ investigate wọ́n fún mi ní lẹ́tà yẹn láti wọ́n sẹ̀dí lẹ́tà yẹn sí mi lórí kíní mọ̀ pé kí n má sọ ibi tí journal àwọn tó ṣe àtàwọn church wọn náà ni àtàwọn journalist kan tán tán gbé gbogbo information yẹn jáde wọ́n máa ní kí n má sọ jáde nǹkan kan mẹ́yìn pé wọ́n ń wá àwọn nǹkan kan mẹ́yìn wọ́n wà after wọn all these are not good irú yẹn náà lọ́ọ̀yà wà ń bẹ̀ lọ́ọ̀yà wà nínú lọ́ọ̀yà lọ́ọ̀yà tẹ́rọ́rìsì mi ì sọ pé gbogbo wọn o hmm, don't be surprised that if you see some lawyer anyway mo ti sọ èèyàn ò lẹ́ àlè máa repeat àkànlè máa sọ̀rọ̀ lórí asán kàkàn máa repeat unnecessarily Well, you know see of recent people just believe that i'm not talking again i'm tired of Mohbad case i notice i i watch and i listen at times to people who are treating Mohbad's case and especially I give support spiritually to people who supporting Mohbad's father. I'm a woman. I have a, my I lost the father of my baby also. So for that, I don't take the father, the family for granted, and I'm not a thief. Okay? So into tó bá lè filo ò ní fi lọ ẹlòmíì. Ṣé ti yin. yín tó ní gbà ò ní fi lọ yìí? Ọmọkùnrin tó bá wá dàgbà ló bá di létà kó wá jẹ tán kó wá lọ ọlọ́run má jẹ́ kó dàgbà kó ṣé nǹkan tó ń ṣe fún bàbá ẹ̀ kó bá jẹ́ bàbá ẹ̀ lóbi tí bá jẹ́ mọ̀ lóbi kó wá fẹ́ ṣe é fún you that's why you have to think of tomorrow not today alone. I'm not living with Baba Omo mi now. It's written on the Facebook or here all over the media that Auto killed father, baby father. Am I the one that killed him? I'm not. But said of you that you are living with him, you know what is only part here, And up to date, nobody speak for me. Nobody have ever come out and say Auto Bola o. He's on the kìnìkan, we know Auto Bola o. You know you see anybody, do you ever see anybody saying that? to defend me do you need see anybody kó gbé síta pé kì í ṣe Auto Bola ló pa bàbá ọmọ ó ìwà lórí mídíà up ti bá a ṣe ń sọ̀rọ̀ yìí kọ́lọ̀ ń dẹ́mi mi sí ogún ọdún bọ̀ wá dọ̀la bí mi ìbá dẹ̀ sú anybody ìpìlẹ̀ máa fi pamọ́ secretly àdúrà àyájọ́ burúkú ọlọ́run ni màá ṣèdájọ́ fún wọn. so if anybody talking about your husband and they say they are abusing you pàápàá pé tẹ́mi bá rẹ́ nìkan kó tiẹ̀ sẹ́ pé Auto Bola come out and talk Auto Bola come out and talk if you don't know kiri kan tó bá yẹ pé mò ń bá gbélé màá sọ̀rọ̀ náà but this time around ṣebí mama believe pé they are fighting for my son they fight anybody that fight for Mohbad to fẹ́ kó justice actually fighting that's the original people who are fighting for the child any other person speaking because of the money they want to inherit and the money they want to get the money they are pay them they are not loving the child they are not fighting for justice for Mohbad. when before we separate kí n tó travel kúrò ní nàìjíríà láti máa wọ̀n canada i i i when did we have meeting with the father of my baby then i mean the grandpa àti ayéọ̀la kí n má bàa ayéọ̀la ṣèpàdé in the house of ayéọ̀la ilé ambode rè ilé ayéọ̀la ayéọ̀la ambode was still in gov a government then i mean governor of lagos state ilé ilé ilé máa yẹn ni governor yẹn ni ilé ayéọ̀la lélẹ́yìí a wà ní a ṣe meeting jọ yẹn lọ and um, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ I was on my knee tó máa bí mo mo jẹ́ǹtù tí mo wọ́n bùdé ebi mo fún wọn lówó náà wọ́n fún mi náà wọ́n dẹ̀ fún family mi lówó wọ́n dẹ̀ lọ sílé wa rí pé wọ́n kó iṣu lọ́bẹ̀ pé kán lọ fún wọn lówó kán lọ appreciate wọn but despite that I still give honour to them ọjọ́ tí mo sọ̀rọ̀ mo ní gbogbo nǹkan tá a ní àti tó wà lọ bàbá àti tá a ní àti gbogbo ẹ̀ mo ní kí wọ́n jẹ́ ká tà ká pín owó ó ti yé yín mẹ́yẹn ibi tí life mi simple gan ó ti yẹ yín mẹ́yẹn up ti bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn àwọn kan mi ò fẹ́ máa sọ̀rọ̀ àdẹ̀mú ten kọ́bọ̀ kò ní like owó ta kókó nàìjíríà ẹnìkan ṣoṣo tó fún wa lówó rí nígbà tá a fẹ́ travel tó fún wa lówó àtàfẹ́ travel láàárọ̀ ọjọ́ yẹn kó má fún wa lówó òun náà ní ayé ọ̀la ó ti kú sí bàbá ọmọ mi náà ti lọ now fifty thousand yẹn mi ò gbàgbé láéláé nobody tó ń gbà tí ojú tẹ̀ ń gbọ́n wa pé à tá a bá dẹ̀ rí pé ká ìrówó yá ká wa yáwó à níta ilé yẹn ta ni we have to forfeit our house before we go come out of that problem we forfeit it bá a dẹ̀ ṣe rí owó gbàrà báyìí ní tí bàbá kọ́kọ́ sọ ní pé aṣápá fẹ́ kọ́lé o ká bá lè má rí ibi dé sí bàbá lọ ra ilẹ̀ sí ibi tá a ní kó bá ra ilẹ̀ sí ó ní kí ló ṣẹlẹ̀ ó lóun fẹ́ election òun fẹ́ ṣe campaign pòun fẹ́ ṣe politics ó fẹ́ padà sí politics ṣe politician pòun fẹ́ padà sí politics so ibẹ̀ yẹn ni ó ti fẹ́ jáde fún election so you have to build we have to build even my son send owó ngbà come and máa kọ́lé yẹn he want to build it on his own the father so the wish because of that and say anything or fight him dirty I see him go ní mọ́tò mo gbé mọ́tò fún can we do that to his in-law ṣó lè ṣe bẹ́ẹ̀ fún in-law ẹ̀ ṣe bọ́ ọmọ ẹ̀pẹ́ ló pe rẹ̀ ọmọ ẹ̀pẹ́ làwa ṣe àwọn nǹkan yẹn fún ọmọ ẹ̀pẹ́ mọ́lẹ́kì yẹn àtijọ́ bí mo ní a ṣe àwọn nǹkan yẹn fún ṣóun lè ṣe bẹ́ẹ̀ ni òǹdó dẹ̀ ni mo ti wá mo ò rí bàbá ọmọ mi ọ̀bà ọ̀bà ìlọ mi kò ní mọ́tò èmi mo fún mọ́tò ṣé òun lè ṣe bẹ́ẹ̀ yẹn ṣó lè ṣe kò lè ṣe náà mo gbé mọ́tò mo ní ilẹ̀ lọ́wọ́ ọjọ́ yẹn wọ́n gbà tí mo parí bẹ́ẹ̀ mo ní ilé ẹ̀ lọ gbàwé ilẹ̀ yẹn bá tètè ló máa lọ develop máa ṣe lọ jẹ́jẹ́ bó ṣe gba ìwé ilẹ̀ yẹn báyìí tí bàbá gbé fún mi báyìí ó bú ni kúkúkú ẹnu wọn wá ṣe bí bó ṣe wúyàn bó ṣe wúyàn mo lè sọ júnù náà kí fòpá ní kí ló kàn mí ṣe bẹ́ẹ̀ mi mo ṣe ó mọ̀ gbà tí a ń ṣiṣẹ́ àbó fún wa lówó òun ta léyìn gbà tá ń lọ ni àbó bá mi ṣiṣẹ́ kó bá mi ṣiṣẹ́ náà kó mọ́ gbogbo ìyà tí mo jẹ náà ṣó ti yẹ yín mẹ́yìn bọ́m̀bá tí mo kàn rí pé wú kúkú yẹ mo kàn message sọ̀rọ̀ kí n má send message mọ́ mo ní pé dáàdi kan wú kúkú nítorí ọ̀rọ̀ wọlé ó ní kí n má wojú wọn ẹnu wọn ṣe bí mo ṣe tí bá máa drive padà báyìí mo kàn gbéwèé yẹn fún ọ padà ni mo ní ẹmu dání tí bá dẹ̀ ti fẹ́ ṣe nǹkan kan máa máa gbà torí ó wú ni torí kò rà àwa la ní òbọ̀ ó ti wò ó pò ń fẹ́ òun lòun lòun máa jogún ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ṣe báwọn kan nìyẹn kí ṣé mo pè wọ́n mo pa wọ́n ni mi ò sí ilé ọmọ ẹ̀ mọ́ ńgbà tó tún sọ pé lórí ibẹ̀ yẹn wọ́n wà náà àwọn tó ń gbógun tìmí náà lórí social media yìí àjàjà ìkan nínú wọn téyìn ẹ̀ka báyìí àwọn tó máa ń gbógun tìmí náà wọ́n máa ń ká léyìn mi mọ́rí sí eyín wọn máa ń jẹ ẹni tó bá eyín ẹ̀ bá ti jẹ ó máa ń gbógun tìmí gan mi ò mọ́rí sí lọ́wọ́ aṣáá gbà mí so ó máa ń lọ sórí mímọ èyí tó jáde tó ṣe tán lóṣù yẹn wọ́n wà bẹ́ẹ̀ mo máa ń rí wọn lórí Facebook ó dẹ̀ máa gbà mí ò máa mọ̀ mọ́ wà comment sábẹ́ platform. ọ̀dà sì wà lọ́wọ́ ẹ̀ náà so torí pé èèyàn wá wá tó wá ń sẹ kúkúkú ẹ ẹ ó ń gbógun tìyàwó oníyàwó ọmọ ọlọ́mọ tó ń gbógun wo ni wọ́n gbógun tì kó lọ ṣe DNA test ṣógun nìyẹn kò ń ṣogun don't deceive yourself do DNA test simple as that kò ń ṣe wọn gbógun tì ẹ́ wù mí kọ́wọ́ pé mo ní mo láàlá kan ṣe ẹ̀ bọ̀ mi ní sọ because eh, mo ní kò pè mí o àwọn èèyàn ṣe báyìí sí i wọ́n rò wọ́n ò tiẹ̀ ní pè mí gan torí pé ọmọ yẹn tó gbé jáde yẹn torí pé wọ́n ṣe fẹ́ sù bàbá Mohbad yẹn wọn ò fẹ́ kí n dá sí ló ṣe gbé ọmọ yẹn jáde ló wà fi ṣe pé eh, àwọn tí wọ́n ti máa fẹ́ dependable god yẹn torí kí n má bàa sọ pé láti gba bàbá Mohbad bọ́ ti jẹ́ nsọ̀kan fún yẹn èmi agbọ́mọlà àti àgbà àwọn àbàbà àlà àtọmọlà àtẹnirere àgbà wọn làlẹ́ mi mi ò wọ́n gbé wa dìde fún ìṣubú àwọn ìka àtijọ́ àwọn olódodo tó bá kéré tó bá jẹ́yàn burúkú tó bá ṣe tó bá rò pé máa support ẹ̀ torí èjì èjì kan ni wọ́n fi ń ṣe we are supporting good we are not supporting evil simple as that. ilé yẹn hmm, hmm, tó jẹ́ pé kò sẹ́ni tó bá mi kò sẹ́ni tó mọ kò sẹ́ni tó bá mi tó bá mi tó mi ṣiṣẹ́ ní sáìdì yẹn ó ti yé yín owó ẹ̀ máa wà ńbẹ̀ of course gbogbo nǹkan tí a ní káàkiri yẹn ṣọ́wọ́ mi ò sí mẹ́rin owó bàbá mi máa wà ńbẹ̀ of course yá but àwọn kan àbúrò ẹ̀ kan tó gbélé ọkọ tí òrìlé ọkọ gbé tọ́kẹ́ òṣòríire lójú ẹ̀ ó sọ fún mi pé kí n mú ìwé lẹ́yìn pẹ́gbọ́n mi sọ pé òun nílé mi kan mo ní òkè tẹ́gbọ́n ẹ̀ bá nílé mi kan tó wà lọ́wọ́ mi yẹn kó wá mu wá torí tiẹ̀ ṣe jẹ́ ṣé bàbá ẹ̀ fún mi mo lè sọ náà kí n sọ fún pé ṣé dáàdì fún mi lówó nígbà tí mo fẹ́ travel ni kí n tó wá sọ kọ́kọ́ fún yín ìgbà tí mo kọ́kọ́ wá sí nàìjíríà tí mo rí lé bàbá pé bàbá yìí ó ti kọ́ lélé tó ti kọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ ẹ̀ṣọ́ ohun tó ti kọ́ láti gbà yẹn wọ́n ní òkè bàbá o ilé yìí tẹ́ bá fẹ́ renovate ìlú ló máa jẹ́ gbogbo owó tó béèrè fún tó calculate ó ló máa send ẹ̀ sí mi délé ò wálé náà ṣe bẹ́ẹ̀ mi ni mo lọ bẹ̀ ńgbà náà tí mo dẹ̀ rí first time tọmọ mi tó máa rí kókò tó rí aláǹgbá lisa tó pe ọmọ mi tọmọ mi pé ee mọ́mí mọ́mí tọmọ mi sáré ee mọ́mí mọ́mí mọ́mí mọ́mí kọ́mọ sí crocodile crocodile torí kò kò rí south kò rí south africa ṣe mo pé bẹ́ẹ̀ ló dàgbà sí ṣé ti understand kò ọmọ mi náà ò tí ì ju bíi four five years nígbà yìí yes nígbà tá a kọ́kọ́ wálé sí náà padà wá sí nàìjíríà my baby like three four years nígbà yẹn èmi ni mo rí ilé bàbá mo lówó ilé yẹn rí bákan mo fún wọn mo send owó sí wọn gbogbo tán calculate mo send sí wọn tí wọ́n máa fi renovate sílé ṣé wù mí ṣe bẹ́ẹ̀ ni ṣe bó wọ ọmọ ẹ̀ láti ìgbà tán ti ní wọ́n ń ṣe ṣe bó wọ ọmọ ẹ̀ ó tún wá ṣe tán sí wọ́n sọ pé ẹ wùmí ń kọ́ òun ló lówó ilé tó ń rà wùmí ló ní you just want to rob you want to take all the money ó lè nìyẹn ó lè ó nìyẹn nígbà tí bàbá ọmọ mi wà láyé mo ti accuse ẹ̀ rí i pé àti bàbá ẹ̀ gbà tó ń jókòó tí mo sọ ń jẹ mo ní gbogbo nǹkan tá a ní mo ní kọ́ jẹ́ ká wá pín owó méjì la máa pín sí ṣó ti yẹ yín tó bá wà wà láyé nínú méjì tó bá pín sí yìí ó lè máa tọ́jú ọmọ ẹ̀ náà ìbí náà dé máa tọ́jú ọmọ mi náà bẹ́ẹ̀ but bí ó ṣe wà yẹn tí ò tà tó jẹ́ pé èyí tó pọ̀ jù ọwọ́ wọn ló wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ìfẹ́ sọ ló pé kékeré tó wà lọ́mí wọ́n ìfẹ́ wọ́n ìfẹ́ claim ẹ̀ lọ́mí wọ́n dẹ̀ fẹ́ kíyà jẹ ọmọ tèmi ṣé nítorí pé ẹ̀yin jẹ́ ẹ̀pẹ́ abẹ́jẹ́ ìjẹ̀bùlẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan bẹ́yẹn Wunmi go and do what the baba said you should do go and do it and let peace reign and the ọlọ́pàá àtàwọn lọ́ọ̀yà àtẹ́tẹ́ fẹ́ máa fi alẹ̀ yẹn wọn ò lè ṣe nǹkan kan because a máa pariwo wọn síta ẹ lè rí pé bá platform yá àwọn èèyàn gidi ò tí ì lọ ń bíbá wọn yìí máa rí àwọn evil àtàwọn criminal ló máa depart away from this platform the great people of people of God that wọ́n wọ́n ọ̀pọ̀ láyé àwọn ìmàmà wo platform you. do it for peace to reign the boy has, is gone forever ìwọ́dẹ̀ lọ́mọ títí ẹ ọmọ títí ẹ ti lọ ẹ fẹ́ kó jẹ́ àmọ́pọ̀mọ̀pọ̀ ọmọ ìtí ẹ ti níkàjù ẹ má jẹ́ ká ṣépè o ẹni bá pa Mohbad ọmọ ẹ̀ náà ò ní o so ẹnikẹ́ni tó bá pa Mohbad ni so àtẹni tó bá tún lọ́wọ́ mẹ́ àtẹni tó bá pọ̀ mọ́ frustrate bàbá Ni mori ìmọ̀rí ṣùgbọ́n ikú tó bá ń pojú gbẹ̀yìn òun kòwé fún yàn ni èmi náà béèrè fún justice bí kò sí nǹkan kan tó ń ṣe fún mi àwọn èèyàn jà mí lólè wọn tó ń tọjú ọwọ́ lágbá mi lójú wọn tún máa press mi bí kò ní dáa fún yín bàbá Mohbad don't don't don't be afraid bó ṣe sọ yẹn pé tí nǹkan kan bá ṣe wọn ẹni tó ní kán mú yẹn náà ni wọ́n máa mú so torí ẹ̀ bá dẹ̀ fẹ́ kán mú yín náà torí ojú yín ò fọ́ etí yín ò dín gbà tí Wùmí kékeré máa dìde tó bá máa ṣépè fún bàbá Mohbad kílẹ̀ ṣé bá ríyàn jẹ́ fẹ́ máa rẹ tà ni ẹ kó ṣìdànù ẹ bá fẹ́ kọ́ lọ́hùn bínú sí yín ọlọ́run lè bínú sí sọ̀ràndì yìí kó bínú sí gbogbo sọ̀ràndì àti orílẹ̀-èdè yẹn because of gbogbo orí burúkú tẹ̀ ń ṣe yẹn ẹ má kó ṣìbérò ẹ má dẹ̀ kó wà lába orílẹ̀-èdè mọ́ enough is enough of your bullshit. every time wọ́n ti sú ẹ̀ mọ́tò tán lọ ra fún ṣé mọ́tò tán bá tó bá tọmọ ẹ̀ bá kú tó bá náà fẹ́ harvest kidney ẹni tó bá ní nídìí kidney wọ́n ní fifty million wọ́n mú wọn ta kí ló dé tó wọ́n tún lè ra mọ́tò tó kán lọ ra venza àbí kán ra uh, highlander yẹn kó jẹ́ two thousand and eight model or two thousand and ten model tó fẹ́ jẹ́ nineteen eighty something náà lọ gbélé lọ́wọ́ nineteen ninety something model náà lọ gbélé lọ́wọ́ ìlú ni wọ́n ń tà ẹyin ẹ ti yàn jẹ jù gbogbo nǹkan tó tún lè wò máa fẹ́ ẹjọ́ o òun fẹ́ ilé òun fẹ́ kúrò bẹ́ẹ̀ yẹ o ẹjọ́ o owó kéékèèké ni wọ́n ń dá fún èló ni wọ́n dá fún ọmọ ẹ̀dẹ̀ ń pa owó you are too wicked ẹ máa ṣe tán ẹ máa lọ́mọ kékeré ọmọ twenty six years nǹkan o ó ṣe will ṣé Mohbad sọ pé òun fẹ́ kú ni Nigeria is not civilized to the level that wọ́n mẹ́nìkan máa sọ pé òun fẹ́ ṣe wíìlì ṣé àwọn ọmọ wọn yẹn tó pé àwọn àgbàlagbà gbọ́n ò ṣe wíìlì wọn ni Mohbad máa máa ṣe wíìlì pé òkè o ẹ Mohbad òun àti Wùmí tó ń jà lójoojúmọ́ tó tó tó ti tó di pé ó ti ń accuse pé tó bá tó ń bá kú ẹ wọ́n mú ẹ ìwà àtẹ̀bí ẹ ìyá máa jẹ́ pa kíríkọ̀ kíríkọ̀ ṣé òun ló máa ṣe wíìlì tó máa kọ orúkọ ẹ̀ sí ẹ lè sọ fún mi wọ́n lè sọ fún mi gan náà ní Nàìjíríà pé bàbá Bùkọ́lá gan ṣe wíìlì ó dẹ̀ lè ṣe ẹ jẹ́ ká rí bàbá àwọn ará ẹ̀pẹ́ ẹ ṣe mọ̀ pọ́ máa ẹ jẹ́ ká wò ó ẹ Lagos state àtẹ̀pẹ́ ẹ jẹ́ ká wo wíìlì wọ́n lè bàbá Bùkọ́lá náà ṣe wíìlì pé bó tiẹ̀ ṣe ṣe wíìlì kò fún Bùkọ́lá ní kankan ṣé àbèrè ẹni tì lọ́wọ́ yín kí ló dé tẹ́ wálé ayé mọ́yà gan ẹ ti láìkí gbogbo nǹkan gbogbo nǹkan táyé ayé ló máa bá lọ o àwọn tó kú tó ṣe Mohbad tó ṣiṣẹ́ yẹn ó kú so ìwọ tó o bá fẹ́ gbà náà tó fẹ́ fipá fipá gbà ó ì máa kú náà ni so má wàá rò pé torí pé o ti ẹni yẹn ti kú síwájú ẹ ìpè ṣe lo ní fẹ́bọ̀ jù lọ ẹlòmíín gbà mí a mú olódodo lọ síwájú ọjọ́ ibi bẹ́ẹ̀ ni it's not at times kì í ṣe pé bóyá ẹni yẹn ó ó ó ṣe ọlọ́run àbọ̀ ọlọ́run mu ló ṣe lọ bọ̀tọ̀ ọlọ́run á tún fẹ́ máa fojú àwọn èèyàn wọn gbogbo family àwọn bàbá ọmọ mi ń sìn ọlọ́run ò fojú wọn wọn ni tí wọn if you love me you love my dog ó lóun fẹ́ love ọmọ yẹn bàbá yẹn ò hate ọmọ yẹn ó ní is my son but do the DNA test to clear this boy because kó má lọ di lọ́la kó má lọ sọ pé ìgbádá o ọmọ ẹnìkan ní o kí wà ní ṣókò tiẹ̀ ò gbé ni ẹ kú sí lọ ẹ jẹ́ kó DNA test is compulsory kó di lọ́la kó wá sọ pé To lẹ́yìn tó bá ti kó gbogbo ogun fún tán kó wá ṣe wá change game kó wá lọ gba ó dẹ̀ ti gba gbogbo ogun kò sẹ́jọ́ mọ́ wá ṣe wá lọ pé wọ́n gbé ọmọ lọ fẹ́ nìkan. Because tí bàbá yẹn ń tẹ̀ láti avoid ni to get the DNA test and know that this is my property if they give gave all the money of the mobile to the son ìyá ọmọ òun ní grandson ni òun á máa rí pé òun ò sọnù tán pátápátá tó òun ò gbé láyé simple as that ẹ má máa ṣe tó bá ti bímọ má dòró ẹ̀yin ò dòró obìnrin àti òbíróró ọkùnrin tẹ má máa support evil tẹ bá ti bímọ sílẹ̀ má máa dòró mọ́ ẹ ti lóró jù nàìjíríà olóró ti pọ̀ jù nú yín olóró ti pọ̀ jù olóró ti pọ̀ jù. wicked souls wọ́n máa sọ pé tó bá ti lówó nàìjíríà ò lè rí àkíníkọ̀gbà kò ní dáa fún owó owó mélòó ni Mohbad gbé lọ gbogbo àwọn olówó tó ti kú owó mélòó ni wọ́n gbé lọ owó mélòó ni wọ́n gbé lọ ó ti kú àwọn àtiwá wọn ẹ̀yin náà máa kú níjọ́ kan tó máa kú wá àtiwá ẹ̀. ìyẹn náà ṣe kọ́kọ́ fi tẹ̀lé nígbà mi ní sọ̀rọ̀ wọ́n ti wá ní wọ́n sùn Mohbad bàbá Mohbad ẹ̀yin lọ́yìn olórí burúkú yẹn máa lọ sẹ́wọ̀n ẹ̀yin terrorist lawyers ẹ̀yin olórí burúkú lawyers ẹ̀yin lawyer o lọ́yà Lawyer kẹwù lọ́yà tó jẹ́ criminal nìyí gbogbo ọpọlọ yín go and study law law ẹ̀yin ọlọ́pàá nàìjíríà àtẹ̀yin sójà ẹ lọ focus attention sí ojú tẹ́bá bóyá tẹ́bá tẹ̀ ti fẹ́ lọ power sí ẹ má máa jẹ́ kí lọ́yà lọ sí ibi tó bá ti dá kì í ṣe o ẹ fojú sí lọ́yà gan o kì í tún táwọn lọ́yà ń pa láti ẹnu jẹ́ mẹ́ta máa lọ́ọ̀yà ń ṣe bẹ̀bẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tán wọ́n fẹ́ mẹ́ka ara wọn tú wọ́n lè wọ́n kò lè wọ́n kò lè da any case nù wọ́n kò lè prom anybody wọ́n kò lè bá yé anybody jẹ́ wọ́n kò lè ṣe anything wọ́n kò lè ṣe nǹkan tó wù wọ́n. anyway èmi fẹ́ máa lọ báyìí máa tún padà wá ọlọ́run ṣàánú mi o gbogbo àwọn tó fagbára wọ̀n mi láyé tán sọ pé wọ́n dúró sọ́nà mi tán náà fìyà jẹ mí bàgbára wọn jẹ́ fàwọn ikú gbé wọn ẹni bá sọ pé mi ò ní ṣe rere láyé nítorí pé mo dúró lórí òtítọ́ mo sì fi ẹ̀yìn tí àgbáta ayérayé èmi àtọmọ mi adébùkọ́lá náà àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá gbogbo àwọn tó bá sọ pé wọn ò ní jẹ́ ká gbádùn àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àpáta ayérayé dìgbò lò wọ́n àpáta ayérayé tí wọ́n ti dìgbò lò ẹ kó ń fọ́ dànù jọ ń wo wómúwómú o lọ̀wọ́n kó kúná ni o kán má ṣe wà mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí ẹni bá fi lé mi kiri tó fi kú mi kiri ẹ̀dá bẹ́ẹ̀ olùfà àwọn ikú gbé ikú àìtọ́yọ́ ni kò fi pa gbogbo àwọn tó fẹ́ràn òdodo gbogbo àwọn tó fẹ́ tèmi tó ṣe tèmi tó fẹ́ ká ga gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ re ire ló máa jẹ́ titi yín o so if you are speaking for Mohbad They don't want you to talk again, but don't relent, okay? Uh-huh, because the people behind it, they are the people, they are different from the people you expected before. That's why, and they want to make sure they cover the secret and no place for enemy to hide. At this junction, the enemy, God is, he said, promise to eliminate, to expose, that is to expose, French. Expose is not, is that in French? Tolu? Hmm? Well, expose is French ó <laughs> rẹ́rìn ẹ́ kí ni expose ní expose oh see I'm speaking French I know your French has entered me expose you see I told you eh it's true àgbà mo gbà ni maybe maybe mm. you sure student eh French students tell me now I'm I'm I'm right no serious now i'm like mm-hmm. that yeah you're right esposi oh, but it's so fresh. you see this is what god used to do i just say it and it's correct and i i, know, I do say that ó tẹ̀lé nìkan ó ní prophet to sorrow. sọ̀rọ̀ àwọn pastor come. ó sorrow tibẹ̀ tán so mo fẹ́ ó dà pé mo share mo máa analyse ẹ̀kọ́ lọ́run ṣọ́mi jọ̀lá lọ i will analyze that person ten o'clock i will analyze the person because the person doesn't speak english but all the prophecy was saying It was in, it was in English, and I'll be too much for you. Like I'll be interpreting for you. Bye for now. Baba Mubad. I sorry for you. The Lord will con, con I mean, the Lord will be with you. They try to remove everybody around you to make you to be alone, but Almighty God will support you. But still yet, don't don't compromise your faith. Be truthful. Stand on the truth. Nothing but the truth. Okay? So ẹ dúró lórí òtítọ́. Ẹ má bẹ̀rù bí gbogbo èèyàn The Lord is there with you. And He will raise people that are important. He will raise people that are be better than those one tó bí pé wọ́n lè ridicule yín wọ́n lè ṣèkà fún yín ọlọ́run á lu àwọn tó lágbára jù wọ́n lọ láti ridicule wọn lágbára ọlọ́run tó má ti ń ṣèkà yẹn fáwọn èèyàn ọlọ́run ò ní jẹ́ kó ṣe léyìí láti gbé lágbára Èdùmàrè torí àwa ti gbàdúrà lé lórí I fall sick over Mohbad's case I cry like a baby I fought like anything in fact mi ò sunkún mo sunkún náà nígbà tí bàbá ọmọ mi kú mi ò sunkún nígbà tí bàbá mi kú bẹ́ẹ̀ tó pé mi ò sì kéré ṣùgbọ́n mo sunkún gan lórí ọ̀rọ̀ Mohbad honestly speaking so for that alone the tears the almighty God ó máa bèrè omi yẹn á máa gbóná omi gbígbóná ló omi gbígbóná ló máa rọ̀ sórí ọ̀tá spiritually ara kò ní tù wọ́n their mind will never touch ground okay baba Mohbad baba Mohbad is not talking for money alone pé òun lówó o àbí òun fẹ́ gba ilẹ̀ yẹn o he is not saying that kò sọ pé òun fẹ́ kọ ọmọ òun kò dẹ̀ sọ pé òun ò kọ ọmọ ó kàn ní pé kó ṣe necessary thing test everything be open to people let everybody know exactly what happen that's it tó bá dẹ̀ jẹ́ pé okay o wọ́n ti ṣe will wọ́n gbogbo owó will yẹn owó tó máa gbà ọmọ yẹn ni wọ́n ní kàn kó fún. anyway àwa tá a ṣiṣẹ́ gan tá a gbé bàbá mi wá kó nàìjíríà gbogbo wíìlì kan wọn kó fún wa àti ẹ̀rí àrí wíìlì ń tà ṣé wíìlì tí ìjẹ̀bú bá ṣe bọ̀ tó bá jẹ́ pé Ondo ẹ mọ̀ pé Ondo state lèmi so Èkìtì nìyẹn wíìlì tí ìjẹ̀bú bá ti ṣe àbí tó Ondo state báyà ah, lẹ́wọ̀n kó gbà wá báyìí.